Otasansan rédíò and TV. gbajúmọ̀ ọmọkùnrin olórin takasúfè ọmọlẹ̀ Yorùbá ìyẹn Habib Òkìkíọlá táyé túmọ̀ sí Portable ló ti ṣe bẹ́ẹ̀ dá gbajúmọ̀ òṣèrébìnrin Láìdé Bákàrè lóhùn ọ̀rọ̀ tó sọ sí i nínú ọ̀rọ̀ tí Portable sọ nínú fídíò kan èyí tó gbé jáde lójú òpó Instagram page rẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ dá láìdé bákàrè lóhùn wípé òun lè ra láìdé bákàrè kódà òun tó lè fẹ́ bákàrè sílé gẹ́gẹ́ bí ìyàwó tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ̀ bá rántí láìdé bákàrè ni ó sọ ọ̀rọ̀ sí pọ́tébù wípé ọmọ Ṣàngó lásánlàsàn ni pọ́tébù lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú sọ̀rọ̀sọ̀rọ̀ kan lójú òpó YouTube ìyẹn orí ètò tí wọ́n pè ní Talk with Bee nínú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún òní Láìdé Bákàrè ló ti mẹ́nuba àwọn aáwọ̀ kọ̀ọ̀kan tí ó ti wà láàrin òun àti Portable ṣáájú kó tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún ló ti wá ń ṣe àpèjúwe nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti wá ṣe àpèjúwe Portable gẹ́gẹ́ bí ọmọ Ṣàngó ìpátá lásánlásán èyí ni Portable gbọ́ o tó fi dá Láìdé Bákàrè lóhùn yìí pé kí Láìdé Bákàrè kó padà kó mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ohun tí Ọlọ́run ti gbà fún tọ́lọ́run ti kẹ́ tóun ti lówó tóun ti lọ́rọ̀ tóun ti di gbajúmọ̀ kódà nínú ọlá òun òun ní owó tóun fi lè ra Láìdé Bákàrè tóun sì lè fowó fẹ̀ sílé gẹ́gẹ́ bí ìyàwó eléyìí ni ọ̀rọ̀ tí Portable tó fi dá Láìdé Bákàrè lóhùn ẹ má gbàgbé o ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí fún ọ̀kan òjọ̀kan ìròyìn lédè Yorùbá pọ́nbélé lẹ́ẹ̀kajẹ̀ka lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.